àtàrọ̀sọ fàájìbáadà àmì ìsọ́nà. Ẹjẹ̀ wọn orí jù bèèrè kan wà ní méjì tí wílẹ̀ tí wọ́n kọ́ mẹ́sùn fi àwọn àpáwà àgbà àdìkútù bí. Ayé bá a mọ̀, ṣẹ́wọ̀n tí a lè kó yà Wọ́n ṣe mánéjì ní àwọn ìṣẹ́fẹ́ ìlú. Wọ́n ti bí ilé kò gbangba ni ẹbọ́ sí ah, ah, ah, àgbà. Àbájú rìkọ́dù mẹ́. Gbangbala gbèsí. Gbangbala sáńtà ni. Gbangbala sáńtà ẹwọ mo bẹ ṣe tèmi ni mo bá sẹ́mi tèmi o mo bá sẹ́mi tèmi o mo ti jẹ́ nù bẹ́ẹ̀ ni mo ti ń tí o mo ti ń tí o babaláki gbóyò bá yóò gbóyò bá babaláki bá yorùbá tó tó tó babaláki ò bá gbóyò bá ó kàbáláki bá gbóyò bá babaláki babaláki the first area Àwọn bàbá ló page four one seven four seventeen. Àkọ́kọ́ Four seventeen. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Àdá tẹ́lẹ̀ o. Àdá tẹ́lẹ̀. Oòrùn oh, Kùránì ní ìdàtí èsì ìjẹ̀mú wa. Ẹ máa wá mi. Kọ́lá ìta àdá tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Níbẹ̀ wọlé tí mú wá ìjọ. Ẹ máa mú mi wá lọ́rọ̀. Ẹ ti dá yìí. Bálẹ̀ lẹ dá yìí. Ẹ máa kátó wà lá. Tọ́. Bàbá alágbè ilé mú Kùránì wá o. Àbá àbọ̀ wá sí dáadáa pẹ̀lú oṣù ọdọ Ọlọ́run. Ó yẹ pàdé, ó yẹ sí ọdọ̀ àbára Òṣèbí dákùn ọlọ́jọ́ dábàríkà. Àmín tó bá ti sítán pé ayé àwọn àti ní pẹ́ẹ́fẹ́ ọjọ́ orí yẹn wá fún wa ní pẹ̀lú kan kíkálukú náà ò sí. Kíkálukú náà ò sí. Tó bí àbá. Gbogbo ọjọ́ ká lọ sí page one two one page one two one. ìwọ̀n tí kúrò ní kan tẹ́lẹ̀ ti ẹ̀ náà kọ́dà kó tẹ́gbẹ́ fóònù náà lọ pé dání page one two one. page one ah, hundred and twenty one. aláyàtò kúlá kọ́dà àyà àyà alákọ̀ọ́kọ́ ní page one two one first àyà. Eh. la ilaha illallah. àwọn ìyàwó náà ti wọ́n pariwo. àwọn ìyàwó náà ti wọ́n pariwo mo wá fẹ́ bẹ̀rẹ̀ kejì aya tó gbé ìdí last aya ìjọpẹ̀. láàárọ̀ ìlànà. لكل جهد لقد عافناه Amina. Amin. Ebo bàbá kò sí sọ ilé ọlọ́jà ìgbà ìfọ̀yà ẹlòmínà fẹ́ ṣe ẹ̀yìn gẹ́gẹ́ page three seventy eight tó wà ní ọ̀rọ̀ tó page three seventy eight ìtàn page three seventy eight ọ̀hún ẹ̀wọ̀n tó àti ayé tó lù وجحدوا به الله الله أكبر الله أكبر الله أكبر الآية الأخيرة the last verse page 378 Ah, ah.

Quran. What is that word to get? Allah. Page 401. Kàrùkúnà lè kébèrè rẹ̀ wá. Page 401. Ìlà ti sí yóò. Bọ́yá kọ́rẹ̀. Bẹ́ẹ̀ni. Bọ́yá àyà tó lúùlà. Àyà lápapọ̀. العلم عندهم أنه العبد الكريم الأصل أنه بطل لا ثقة بالحكيم الأصل فيهم أنهم ضبطوا أول آية من كل صفحة مع أنكم أنه ما سبحان الله سبحان الله ẹ̀kọ́ ti fẹ́ láti pé ìjẹ́ lẹ́sẹ̀ gẹ́gẹ́ oníṣẹ́ wọ́n ti jẹ́ lórí gbogbo àyà tó wà nígbà pé pàtàkì jùlọ àwọn àyà tó bẹ̀rẹ̀ rẹ̀. ìṣe ni ó bá gbé bẹ̀rẹ̀ dé. ìṣe bá tó gbé lọ sálẹ̀. ìbá mi àyà tó bẹ̀rẹ̀ ibi tí wọn àwọn ilẹ̀ practice lé lórí nínú pẹ̀lú. Oh, oh. ẹ wá sọ sábà mọ̀ fún ìdájọ́. ọlọ́run kò ti wá lè pè é. àjẹbọ rẹ tó ní ìgbésù náà gbígbà ibi ní àwọn ọgbẹ́ kò máa gbé ilé báwọn ẹgbẹ́ wọn. Ọ̀yà àwọn. Oh wàfíwọ́ àwọn ọ̀nà àwọn tó bá náà jẹ́bọ́ rẹ̀ ọ̀pọ̀ sí tẹ̀sọ́rọ̀ náà nàbíyà ní gídí àwọn ọ̀gbọ́ tó máa gbé rí máa. Tó bá náà jẹ́bọ́ rẹ̀ Amen. tó lè ní àwọn ìgbẹ́ ọlọ́pàá wà sáà náà. Àmì àníyàn wọ́n lọ́pàá jàdú. Àmì àníyàn àkáyù ni máa ń bọ́ jẹ́jọ́ lọ́pàá jẹ́jọ́. Àmì àníyàn láti ọ̀rẹ́ inú tó bá ń tẹ́lọ́ bá ń lẹ́jọ́. Àmì àníyàn tó ìgbéraga ọlọ́pàá ń lẹ́jọ́. Àmì tọ́lọ́tẹ̀ wọn dábà bẹ́ẹ̀ àtàkùwà tó kú lè bí Kó tí a máa ṣe yóò kúrò ọ̀nà àti lọ. Ẹ lè ṣe gbogbo ẹ̀. Àwọn àjọ ọmọdé àríṣẹ́ àlè ṣe gbogbo ẹ̀. Ó di nínú. Àmá nígbà tó kùrá ti ṣe ẹ̀kọ́kọ́ nígbà tó kọ́ balẹ̀. Ọkọ̀ balẹ̀. Ọkọ̀ balẹ̀. Ọkọ̀ balẹ̀. Ọkọ̀ balẹ̀. ماذا تختارون من هذه الوقت تتبقى عليها Àríwá, wọ́n ní ẹjá ṣe méjì, àwọn ní kájákò. Méjì kájákò. Àwọn bọ̀dílá tuntun tó wọ́n fún àwọn àfá àwọn alẹ́dún pàtàkì. Ẹ̀dùn lọ́lá. Odidi tí láàrín alámọ́ tí ìbílẹ̀ kan yìí lòdì òdíyà. Àwọn àbá náà gbẹ́gbẹ́ tó jẹ́ ààbò lẹ́gbẹ̀ẹ́ ọjọ́ ìlú. Kìláà kìláà rẹ̀ láti mọ́ta. في القراءات في القراءات واحد وفي الحديث واحد واحد واحد واحد واحد خمسة خمسة يريد من النساء يريد من النساء Òdílò ní jẹ́ yẹ́ ọ̀ọ̀. Àmùsùlù sàlátà. Àmùsùlù sàlátà. Ẹjẹ́ àpẹ àfá Fadilatu Isar Usman Ibrahim. Usman. Muhammad Kọ́lí Mari. Ṣé ìlọ rí rẹ̀? Sọ́yì, ẹgbọ́n ni Àjùlọ níyà.

Gbogbo ẹ̀ náà lọ́lọ́, ẹlẹ́jẹ̀ lọ́kú, ẹ̀wọ́n náà sùgbùn, ẹ̀wọ́n náà sùgbùn lọ, ẹ̀rí àbáwọ́ lọ́kù. Tọ̀ọ̀dà. Yóò náà sápẹ̀lẹ̀kẹ̀rí, yóò náà kò sí ṣe. Ọlá wáyé. Kogi yóò náà. Ọlá ìjẹ́ ìdánáwó àti lọ́dún wọn jẹ ìjì náà lójú òkun ẹ̀rọ àti wọn máa jẹ bí màá bá sọ̀rọ̀ lọ ẹ̀rọ àti jẹ bí màá wọ sẹ́yìn òní ní bá dé yóò á ní mòó ayé fún àti alámúyà fún ìyá ẹ̀fọ́ àpò ayé ẹ̀fọ́ gbọ́dọ̀. إعراب بسم الله الرحمن الرحيم الإعراب هو تغيير عوامل الفعل كل لاختلاف العوامل التي أتى إليها لفظا أو تقديرا وأقسامه أربعة رفع ونفذ وخفض وجزم فللأسمان من ذلك الرفع والنفذ Yọ́mà lọ jẹ ẹnu. Èyí lọ jẹ ẹnu. Ọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbá. Kẹ́ẹ̀bà lọ sí abẹ́rẹ́ tìlú àwọn rọ́tọ̀ hù. Ó ti gbàdí tí ọdún jẹ́ ẹnu. Ó dà. Lè rọ́pò àkàrùn àlàgbà. Lè rọ́pò àkàrùn àlàgbà. الدمة والباء والألف والنون فأما الدمة فتكون علامة الرافع في أربعة مواد في الاسم المفرد وجمع التكسير وجمع النفساني والفعل المداري التي لم إلى آخره شيء وأما الواو فتكون علامة الرفع في موضعين في جمع مذكر الثاني وفي الأسماء الخمسة وهي أبوك وهي أبوك وأمك وأخوك وأمك وأمك وأما الألف فتكون علامة الرفع في تسمية الأسماء الخاصة وأما النون فتكون علامة الرفع الفعل المضارع إذا اتصل به ضمير التسمية أو ضمير الجمع أو ضمير مؤنثة المخاطر أو ضمير مؤنثة المخاطرة. أها أها أها ní. Àwọn قسم يرى بالحركات وقسم يرى بالحروف فالذي يرى بالحركات أربعة أنواع الاسم المفرد وجمع التفسير وجمع النسائي والفعل المدور الذي لم يتصل بآخره شيء كلها ترفع بالجمة وتنصب بالفتحة وتكسر بالكسر وتجزم بالسكون وخرج عن ذلك ثلاثة أشياء جمع أه أه أه على المبتدأ والخبر العوامل الداخلة للمبتدع والخبر هو ثلاثة أشياء كان وأخواتها وإن وأخواتها وظننت وأخواتها فأما كان وأخواتها فإنها ترفع الاسم وتنسب القول وهي ثانية وأمسى وأصلى وحلى وظلة وباكة وحورة وليس وعلى ذلك Láàtọ̀ lárúbáwá kí jẹ ẹ̀bọ̀. Máa máa gbọ́ kẹ̀rù. Ó ti àdára ṣáyára. Ọ̀pọ̀ ìjẹwà ní jọ́nà lóhun. Gbogbo dọ́kítà pọ̀. Àlá. Ọ̀pọ̀ rìn obìnrin jẹ́ máìkì lórí lọ́rọ̀ kò lè gbé lẹ́ Ìyẹ̀ olùkọ́ wa bí wọ́n. Báyìí, wọ́n fi àgbọ̀lọ̀ báyìí. Àti tó pàtó àgbà. Àgbà pàtó tó pàtó àgbà. Àgbà lọ́dọ̀ lọ́dọ̀, alhamdulillah. Ah, ìmọ̀sílámù náà ló wá gẹ̀rẹ̀gẹ̀ dìjà láì alhamdulillah ìdílábà ló wá yóò lẹ́nu báyìí tí ó kí ó náà àwọn dókítà wá wá sọ ní ọ̀rọ̀ láì ọlọ́wọ́n àti àbí ìtajára ṣe ọjọ́ àti ìlú àwọn ọmọdé àjò rọrùn nínú sáré ọlọ́mọdé àjò rọrùn ṣe àwọn ọmọ náà ń ṣe yìí ṣe àwọn ọmọ tí wọn náà mọ́tà bá wa ṣe ẹ̀ kí tí wọn náà lè máa dá fúlọ́rùn ọlọ́run ọ̀gọ̀ bó sì gbèsò ọ̀nà ànàrí ga kébédé ọ̀gbọ́ kó má gbé rí ma. Ìbéèrè méjì bèrè máa bèrè torí pé obìnrin ẹni tí ó wọ ní ìwádìí lọ. A ní ìfẹ́ tó bá fi fẹ́ yìí. Táyì, ẹja wá bèrè máa rẹ̀. Ẹja wá rà pé pé, mo náà ní ìtẹ́sùn wá ní ìtẹ́sùn wẹ́yìn rẹ̀. Thank you.

ó mà dín mẹ́fà Ọlọ́run gbogbo náà dẹ̀bọ̀ rẹ̀ kó fi bẹ̀sọ̀ náà nàbìgá. Kó máa gbé. ojú wa kòró kòró ah, ah, Àjẹ́kwà náà ah, Mo rántí pé ìjọta àkọ́kọ́ ṣe hapla tó máa tó ìgbóra. Tọ́ àdúgbẹ́ àwọn ọ̀gá wa. Wọ́n sọ́pù kékeré kan. Àyàkùnlọ́lọ́ ṣùgbọ́n náà lọ́rọ̀ wípé a ti ń jáde ìdàbí àbáwọ̀ ilé ẹ̀kọ́ sàlàyé àti àbáwọ̀ rẹ̀ ó yẹ kí kòkó tó wà tí ìpìlẹ̀ ìmọ̀ táàbọ̀ lọ́sàwọ̀ ìlà àdókò káwá tó kọ́ wá rówó kí ni wàá bẹ̀rẹ̀ fún wọn. ta ni ó wà á ránṣẹ́ lọ́wọ́ wọn sí mọ́ àwọn báwo tó ké ẹnu tẹ́tẹ́ tẹ́tẹ́ táwọn náà máa ní ìjọba ọmọ mẹ́wàá làwọn ti bẹ̀rẹ̀ ó sọ ọmọ tẹ́tí àwọn olùbẹ̀ sábà mọ̀ bẹ̀rẹ̀ lọ́rọ̀. àwọn tó ń tẹ́lọ̀ ilé ò láwọn ọ̀rẹ́ kan ti ṣẹlẹ̀ orí ní láì. àwọn tó ń tẹ́lọ̀ ilé ò bẹ́ẹ̀ ni. àwọn táwọn ti áfúlà fún lè ní mélòó ni wọ́n. seventy nine. àmì ọba tó tẹ̀lé lẹ́nu tí mo ronú ìgbọ́dọ̀ wá sí ìsìláàmù ló fi máa dá. ìjọ mọ sọ ọjọ́ wá sí ìsìláàmù jẹ́ ìdòwí tọwọ́ yín wá. àmì ọlọ́run tàbá fẹ́ ọlọ́run ní jẹ́rù gbéraga lọ. àmín. ní ìmọ̀ bí a sọ̀rọ̀ ìkéré mọ́ sàlọ́ bá fún wa. tọ́. ìmọ̀ nígbà tá a ti náà tó ló ta àwọn ọmọdé jẹ́ yóò tagbọ̀dọ̀ bàjẹ́. ẹ̀yọ́ kọ̀ọ̀dọ̀ dálì Ọlọ́run dákun máa dá fún àdákun. Ọlọ́run dákun máa dá fún bànújẹ́. Lórí àfárá wa àbúmọ́lìkì, ọ̀lẹ́ ni wá ìwọ̀lá lágbára. Ọlọ́run dákun. Oh, oh.

bàárà ni wọ́n lè sọ pé ọgbọ̀n ló ní tó dájú ìsọ́ ọlọ́run mà ló sọ wọ́n dé ìrìn àlèbá lójú ọ̀tá àwọn àbáyé bàtà ni wọ́n tí ó bàárà ni wọ́n sọ pé ọgbọ̀n ló ní tó dájú

ọjọ́ ti ewì ewì abẹ́kẹ́wì àtàkùn ẹkẹ́wì ẹ̀ẹ́dọ́ àti jẹ́kẹ́wì náà fọ́ ọlọ́bí ti lẹ́yìn bá kù. ṣá àlá Akẹ́wì Súnà Súnà Ẹ̀bà Siddiq Abdulrahman Akẹ́wì Súnà Akẹ́wì Súnà Bismillah. àbúráwọ̀ fún wọn Assalamu alaikum warahmatullahi wabarakatuh. I start on Sunnah of Muhammad to be thankful, loyal and honest, to guide Al-Humma to the right path, to defend them from Bid'ah, and to teach us how to follow the Sunnah. Don't let me, uh, uh, so,

olùwàgbà fún gbogbo àlèhùn náà ẹni tí ọlọ́run sí gbogbo ọmọ ànábì ádámà nítorí kí ọmọ bá wọ jàhánámà ẹni tí ó bá tẹ̀lé ìlànà rẹ̀ kò ní kábàámà ákí ànábì wa àbúfátímà àti àwọn sàmábà àwọn títí lọ́jọ́ ìdìyàmà lẹ́yìn náà mo kí bàbá mi ọ̀gá mi àgbà dr fordil Imam. aṣíwájú àti olùdarí àgbà fún mẹ́ta sáà nìṣúná àwọn dókítà Abu àbúfátímà is very patient, is very gentle. He is reliable and trustworthy. He is very smart and very brilliant. He is courageous and his courageous and intelligent. Olùkọ́ni tó ṣe é fún yọkàn láwùjọ ọlọ́ọ̀bù òní jẹ́ sí. Ó ti gbá ẹ̀sẹ̀ tí ń kọ́ wá bọ̀ látàrí olùkà wá síkì. Ẹ̀dá ẹ̀tọ́ dówó ọlọ́ọ̀bù òní jẹ́ sí. Gbogbo ọ̀nà yìí tó ti sí ọlọ́ọ̀bù òní jẹ́ sí. You are very handsome and intelligent. Ẹni àṣeyọrí ọlọ́ọ̀bù òní jẹ́ sàṣẹ́kì mo kí bàbá wa àládá bí kọ́lọ́ jẹ́ pẹ́ fún wa wọ́n ti sọ fún mi lọ́jọ́ sí wọ́n nílùú bàdàlẹ̀ sí wa I want to know your address torí mo lè fẹ́ wa yíwá wíwá ní síbí lónìí ayọ̀ àti ìdùnnú ló jẹ́ fún wa bàbá wa lábẹ́rẹ́ àǹkí lọ́wọ́ fún gbogbo ẹni tí kò bá mọ̀ nínú àwọn tá a wá wọ́n ti ṣe gudugudu méje àti yàyà mẹ́fà láti gbà yí wa ẹ̀rọ kọ̀ ńláńlá pẹ́ẹ́pẹ́ gẹ̀ẹ́sẹ̀ nítorí mọ́rúwá mo kí mo dírù sílé jẹ́rú wa nínú ìwò ẹ̀tún kàlẹ́ta ẹkù tẹ́tàkùtàkùn tẹ́ẹ̀sẹ̀ ní pátọ́rọ́sà ẹ̀yìn lẹ̀ fún wa ní tẹ́lifíyà tẹ́tún kọ́ wa ní dárúsà gbogbo wa lámá ti fi hàn ní tọ́pítọ́rì àwọn ọ̀sá títà bẹ́ẹ̀sẹ̀ ń jọba yìí ọba aláyò nípa rí ní sá níwò lọ mo kí lúdùn àti gbogbo wá ọba gbogbo bá ẹ̀rí ṣubú ọ̀tá ò ní yọ ìyábára ọlọ́wọ́ ẹ̀mí náà lápò bá ẹbí yóò gùn kẹ́ ẹ pẹ́ láyé kẹ́ ẹ fọwọ́ pawú ọpọlọ yóò sì ní jọba ẹkú ìkàlẹ̀ látàárọ̀ àbáwa rí kálámù ṣẹ́ẹ̀kì wa àbágbà nítorí tòmílé ayé ní ọlọ́ọ̀bọ̀ òní jẹ́ orún gbogbo òyìn àjò yín nínú ọdún yìí kò ní parí sọ́run ìmọ́lẹ̀ ayé yín kò ní wọlé bí òrùn ìtẹ̀bá dáwọlé gbogbo ẹ̀pátá ní ó dìrọ̀rùn ìbẹ̀lòbí aburú ìbànújẹ́ kò ní kapó sí yín lọ́rùn mo kí kí a máa lórí tó máre àtẹ̀yìn social látòrí Dr. Saheed tó ti lórí professor láti yunifásitì ẹ̀kú oríire ọjọ́ ni ọlọ́run ní jáwọ́ níbi oore tí ń bẹ lọ́wọ́ ní àlọ́rọ̀ bí òní jẹ́ ojú àtẹ̀yìn àtàwọn àlejò gbogbo ẹ̀yin àlejò wa láti ìlú ìdùnnú ayé yín ọba tó ṣe yín ní mùsùlùmí tí ò sọ yín láláwo tẹ́ ẹ bá ti padà tẹ́ ẹ bá ti gbadà sílé ẹ bá ọba tẹlú ó gbogbo èèyàn mọ́ solúwo. mo pa ọ̀dọ́ wọn lọ sí ọ̀dọ́ mi sádéyẹmá àti gbogbo láti mo kí yín lọ́pọ̀lọpọ̀ mo ti wù kí láyé tó ọlọ́run ẹ̀kọ́ atọ́tọ́nu látàárọ̀ jẹ́kùn abdulhakeem kútúbí àti gbogbo ẹ̀yẹn mu sí àdúgbò fọlọ́run tí òfin lẹ́nu tí ń dójú ẹ̀sìn tó ní wà nísì ilẹ̀kùn ayọ̀ ìdùnnú àgbéga gbogbo ẹ̀pátá lọ́wọ́ bá yín sí ẹ̀ní ìyàwó rẹ̀ láti nàìjà lọ sí pàrísì. mo kí gbogbo ẹ̀yìn ọ̀dìnì àbá àtẹ lórí pé dictionary èbó sí tẹ́ ẹ tó kọ́ òun mẹ́sẹ̀rẹ̀ yín yà lójú àmì tí jẹ́mì tí mo kí gbogbo yín pátápátá gbòrongodo ìbámu àti gbogbo onírọ́pọ̀ kan ṣùgbọ́n tí kò ní o fún bí èyí mo kí gbogbo ẹ̀yin òbí wa káàbọ̀ wíwá ní síbí lónìí ayọ̀ àti ìdùnnú ló fún wa káàbọ̀ bẹ́ẹ̀ ṣe wá síbí lónìí ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ ṣe wá síbí ọlọ́run ní jẹ́ lọ níláàbọ̀ òkè òkè lẹ́wọ̀n máa lọ ọlọ́run ní jábọ́ wa bọ̀ àti gbogbo ẹ̀yin tẹ̀ sí dé àti gbogbo àwọn tí wọ́n tún bọ̀ Dr. Fordin àtàwọn alájúmọ̀ ètò yìí náà rí kí o kákí ní kákún ní ìwé ẹ̀tọ́ ńlá ló jẹ́ kákọ́ ọmọ ńlá lókùnrin lóṣù mẹ́fà kì í ṣe kìrìí mi kákó wá há ọ̀pọ̀lọpọ̀ sílà sórí kì sọ̀rọ̀ àmàdà àwọn elétò yìí ń ṣe gudugudu méjì àti yàyà mẹ́fà mọ̀ yóò lè dára ọba mójútó òsì ní sẹ́yìn wọ́n gudugudu méjì nílùú òwúta àti wá yàyà mẹ́fà àbí sẹ́yìn bá àti ọ̀dọ̀ gbogbo mọ̀lẹ́bí oníṣẹ́nu yìí dùn bẹ́ẹ̀ lára yín tó yá gágá oníṣẹ́ tó ti bẹ̀rẹ̀ nílò òṣogbo kò ní dáwọ́ dúró ọ̀tún ọ̀tún ọjọ́ ń yọ ọlọ́run sì ní ìpà ní sẹ́yìn mo fẹ́ gbogbo ẹ̀yin àlùfáà oníṣúná mo fẹ́ gbogbo ẹ̀yin àlùfáà oníṣúná ẹ má mo fẹ́ káfẹ̀yìn sọ́wọ́ sí káwọ́ fẹ̀yìn rìn láti àyín lọ sí ìlú sẹ́yìn ẹ tí ò níyìn ni ò níyìn ni. àní kí irú dáadáa báyìí ó máa tẹ̀síwájú kò sì ní dáwọ́ dúró lágbára ọlọ́ọ̀bà làwúrà. gbogbo gbogbo ẹ̀yin onímọ̀ àtẹ̀yìntẹ́ lọ́wọ́ ọrí tí wọ́n pè lólówó bó o bá sọ pé wọ̀ onímọ̀ ò sáà lówó lọ́wọ́ ẹ fowó oníranjú olúwọ́ ọba lọ́wọ́ ṣèbí lọ́wọ́ lọ́wọ́ pọ̀ kúkú bọ̀ àlékún orin ní wá àwọn tó ti juwọ́ gbogbo ọ̀gbà orin mi ni ò ní rí gbà bó o bá lè ṣàdúrà tó gbọ́ ọdún kódà tó tún lè gbà ọyọ́ gbóòsù tó o bá ti lè máa dún ẹlòmíì nínú tó o bá ti lè máa dún ẹlòmíì nínú pẹ̀lú díẹ̀ tọ́lọ́run bá fún ọ òun tẹ̀lé lọ́wọ́ ni òun tẹ̀lé lọ́wọ́ ni kò ní lékún aláwòrán títà náà rẹ ṣùgbọ́n inú rẹ ògùn kó sànú ọmọlẹ́kẹ́jì gbogbo haúsá lò gbọ́ ṣùgbọ́n gbọ́ alábàámùsà gbogbo haúsá ló gbọ́ ṣùgbọ́n gbọ́ mùsà your money will not last forever tí ò bá ti lè máa rẹ lòmíì lọ́wọ́ tó wọ́n wà máa tòyí ṣe lọ ẹgbẹ́ máa rẹ lé bàbá tó bí mi lọ́mọ òdú mi mi wò ní sẹ́mọ̀ fólókò tó ń bá lè bí ilé rè pété alókòó lè rìn sétí ẹ̀yìn ẹ̀bẹ̀ ni mo fi àláwù làbí kó túbọ̀ máa tì mí lẹ́yìn ká lè máa tètè títí aráyé àyìnlá àti òsílẹ̀ mi ń jẹ́ o táwọn ènìyàn pè láti ní súnà láti ilé ẹ̀kọ́ kódò pọ́pọ̀ pọ́pẹ́ tí gbogbo ayé ti mà máa dùn àrùn súnà lórúkọ rẹ̀ ń jẹ́ o ẹ̀sọ́ tí kò bá mà بارك الله فيكم ورفع الله بكم ورفع قدركم àkéwì súnà jáde àbí súnà jáde ọmọ ìjáde ó kọ́ ọ̀rọ̀ ọjọ́ tó lọ ah, ah. a ti kí ojú rí ètò sí pọ̀ ìwé èsì wọlé káwọn tẹ̀ àwọn ètò àwọn ètò ọ̀hún kó ló láyé táwọn sọ́ọ́ bí ilé ẹgbẹ́ tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tẹ̀lé tí wọ́n àtijọ́ àwọn ilé tẹ̀lé kí wọ́n. àti ọ̀la ní oṣù ẹ̀ta kì í. àmọ́ àtijọ́ pa àsìkò rẹ̀ ọlọ́mọṣẹ́ àwọn olùkọ́ ní ìgbàsí wọn. àwọn ètò bíi mẹ́ta kí kò wá ti wá. ètò bíi mẹ́ta ojú kù. ètò bíi mẹ́ta sí kù ọlọ́run kò paná àjẹ́bọ́ rẹ̀ ó sì gbèsùn náà nàbíjà kí bídí àwọ̀ gbogbo máa bèèrè ọlọ́run kò paná àjẹ́bọ́ rẹ̀ ó sì gbèsùn náà nàbíjà kí bídí àwọ̀ Ìdí àwọn ọgbọ́n kò máa bèèrè. Ọlọ́run pátá

máa sàlékún dáadáa fún wọn. Súnmọ̀ àwọn ọmọ súnmọ̀ ọlọ́dà kò bá dàrú padà sí wọn. Àgbéga Àwọn bàbá wa àgbà òfòdé láti ṣe òkútàrí bí bàbá lágbèrè. Bàbá tótó ọlọ́run ní ìrùbẹ́. Bàbá tótó ọlọ́run ní ìrùbẹ́. Bàbá tótó ọlọ́run ní ìrùbẹ́. Bàbá tótó.